الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد torí rẹ̀ sọ̀kan. lẹ́sẹ̀k ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ìjọ kan ní tó so yìí pé ọ̀dá yàtọ̀ kétékété sí gbogbo ọjọ́ yòókù báwo ni o ti ṣe ní jẹ́bẹ̀ ìgbà tó ṣe pé ìsìláàmù lẹ̀sìn tó bá yàtọ̀ sí Islam ẹ̀sìn ni ẹ̀sìn tó ṣe é pé òun náà nìkan làtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la àlùkìyàmù ẹ̀sìn tó ṣe é pé yàtọ̀ sí pé anabi Muhammad sallallahu alaihi wasallam òun náà ni àtàmálẹ̀ fúnni nínú òkú. gbogbo ẹni tí máa ń wá ọ̀nà ń mà ọlọ́run tí wọ́n fi Al-Qur'ani pẹ̀lú ẹ̀. ẹ̀yìn ti mà ibi ọlọ́run lọ sẹ́wọ̀n ń sìn ọ̀kan ṣoṣo ni òun náà ni Allah. ẹ̀sìn mọ̀kọ́ nàbí wa sallallahu alaihi wasallam òpé méjì òun náà ni Muhammad ibn Abdillah sallallahu alaihi wasallam. ẹ̀sìn mọ̀kọ́ tí wọ́n àwọn táwọn